أما بعد يا عباد الله اتقوا الله تعالى فإن تكي هو السعيد عباد الله وخطبتنا اليوم تدل على وصية لقمان لابنه ومما لا شك فيه أن الأولاد نعمة وزينة من الله سبحانه وتعالى لقوله سبحانه المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير عملا عباد الله وقد لقد يكونون فتنة لقوله سبحانه وتعالى إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم عباد الله وقد يكونون عداوة لكم لقوله سبحانه وتعالى يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم عباد الله وعلم عن وعلم أن الولد حبة من الله سبحانه وتعالى يؤتي من يشاء من عباده فما كان المال حبة منهم قال سبحانه وتعالى لله ملك السماوات والحق يخلق من يشاء ويهب من يشاء إناثا ويهب لمن يشاء ذكورا أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء قيما إنه عليم قدير عباد الله وعليكم بتربية أولادكم تربية إسلامية ليكونوا صالحين لكم بعد مماتكم وابوهم على الخير وعلموهم سنة رسول الله صلى الله عليه وسلم وربوهم على العقيدة الصحيحة ومنهج السلف الصالح قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له adápẹ́ fún olúwa àlékún kẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán rẹ̀ kó máa bá صلى الله عليه وسلم. jàmá mùsùlùmí ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹni tó bá bẹ̀rù ọlọ́run bó ti yẹ kó bẹ̀rù ẹ̀ ẹ̀ bábá níta lè lérí rẹ̀ òun lè lérí rẹ̀ o olúwa mọ́sàsì ni ní èmi àti ẹni olùbẹ̀rù ọlọ́run èèyàn ló sí ọlọ́run lónìí kútúbà wa yóò dá lórí wasiyatu Luqman li ibnihi Luqman wàsíyà rẹ̀ àsọ́ọ́lẹ̀ tí ń sọ́ọ́lẹ̀ fún ọmọ rẹ̀ tá a lè pè ní wáàsí. Luqman àwọn àfáìsìn wọ́n sì yapa lé ọ̀rọ̀ rẹ̀ àhúwà nabiyullah àhúwà liyullah Luqmanu yìí. sànàbí ọlọ́run tiẹ̀ ni àbí wòlíì ọlọ́run àmọ́ èyí tó ń lẹ lọ́dọ̀ àwọn afá òun ni pé abdul min rahman ẹni ọlọ́run ni àmọ́ náà bá gbé ọ̀rọ̀ rẹ̀ wá nù al-Qur'an al tó gbọ́ ọ̀rọ̀ nù kó lè bá a sì ní àti ẹ láǹfààní ni ọlọ́jà láǹfààní ń bẹ kọ́dọ̀ ọlọ́run ọba odidi ọgbọ̀rọ̀ kan nù alukuhani kẹrì sura lu lukuman bẹ́ẹ̀ bá ń ka kuhani lọ ẹni sura tó lukuman sura tó lọ́run ọba tó fi sórí lukumanu waliyullah. gbogbo aláma pé ọmọ tẹ́ ẹ ríun ni ẹ̀bùn ọlọ́run ni. kìí ṣe mímọ̀ ti tẹ̀dá ẹni tó bá wù ní fúnnú àwọn ẹrú ẹ̀. làákàyè débẹ̀ ọgbọ́n eré ìmọ̀ àwọn dókítà náà ń gbìyànjú ni bẹ́ẹ̀ lọ́dọ̀ dókítà a máa sá lọ́dọ̀ wọn ọdún kẹrin ẹni tí mi ti wà aláàbímọ àìmọye dókítà tó ń lò bí báwọn bá lọ́gbọ́n kan ni wọ́n ojú ọ̀nà táwọn rìn fún ọmọ fún ọmọ náà ni tó bá wù ọlọ́run àfọ̀n tó bá wù àmàfọ̀n à ń sọ eléyìí ká mọ̀ báwọn kan tẹ̀ tọ́lọ́run òbò àmọ́ olúwa ni òwú olúwa sì ni wà máa ta ṣáá òwú náà ìlà an yasha Allahu rabbul alamin gbogbo tó máa ń wù yín tẹ́fẹ́ sí láyé bí ò bá ti wọ náà kò lè ṣeéṣe. ṣe ìgbéyàwó lọ́nà halali là ń fọ́ lọ́mọ pé ìgbà táwọn àti ìgbà táwọn àti àwọn àti tiwọn lọ́nà tí ò jẹ́ aráàlú náà olúwa fẹ́ tó bá wù ú. èyí la fi ń fara wa létí àwa tọ́nà bá wa fún. ẹjọ́ burúkú fún alálẹ̀ kìí àwọn míì ń bẹ nínú ẹrú ọlọ́run tí wọ́n wọ iná kìí ṣe ta ìkírun wọn wọ́n ń kírun kìí ṣe ta ìgbàwẹ̀ wọn wọ́n ń gbàwẹ̀ gbogbo tó jójú ojúṣe wọn nú ni wọ́n ṣe àmọ́ tí ó fàyà ẹlòmíì lọdọ ọlọ́run ọba torí ọmọ rẹ ni ẹlòmíì ó rí gẹ́gẹ́ tí ti ṣe fún ọlọ́mọ o. ẹni tọ́lọ́run ò sì fún láyé padà dúpẹ́ tó bá ti gé àlùkè yámà èyí a fi ń ṣe fáàrí lónìí ẹni ò fún láyé ò gbọ́n lọ́mọ láyé tó wù ú padà dúpẹ́ lọ́wọ́ ọba ọmọ dúpẹ́ tó mi lọ́mọ ìyá ọmọ ń jẹ lèmi náà ń kí bí ń ìdí rèé tọ́lọ́wọ́n bá máa fi ń ṣe wá àti fún wa nù Al-Qur'ani Karim òun lọ́wọ́n fi mú ọ̀rọ̀ anẹ́bíwá ọ̀rọ̀ Luqman ló fi mú wá nínú Al-Qur'ani Karim kákẹ́kọ̀ọ́ lára rẹ̀ bó lọmọ wa ó ṣe jẹ ọmọ tí tí ò ní tó ká nítorí ẹ̀ jìyà lálẹ́ ọmọ olúwa sọ́nà Al-Qur'ani Karim ó ní lillahi mulku olúwa ní tèmi ọlọ́run ọba ní bẹ́ẹ̀ bá ti tọ́lọ́run ọba ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ò bá pẹ́ ń bẹ́ẹ̀ lèláàhì gbogbo tó bá ti bẹ́ẹ̀ lèláàhì ń máa ń bẹ̀rẹ̀ báwọn ni tó bá ti ń bẹ̀rẹ̀ ọba lèláàhì ìyáàkà gbogbo tọ́lọ́run ọba ti ń sọ̀rọ̀ bá nú èdè lábáwá gan ìtumọ̀ rẹ̀ pé ẹlòmíì ò bá pẹ́ bẹ́ẹ̀ lèláàhì múlùkù múlùkù sàmáwáàtì ọlá asánmà òní ń dára tó ń sánmà ẹwì tó dára àárọ̀ yìí fún wa. wọ́lhádì ọlá alẹ́ olónìí àmọ́ lónìí àwọn nǹkan ti tayọ ààlà níbi tí ànábì gbogbo nǹkan nú ẹ̀sìn ṣe láyé wọ́n tó wọ́n sì ni ìsìláàmù ò fẹ́ ká tayọ ààlà kò sì jẹ́ ká ṣe àṣe ètò ká wà níwọ̀n tó wọ́n sì. dandan ni ká níbi ànábì àmọ́ àgbọ̀rọ̀ tayọ ààlà níbi tí ànábì. lára àwọn ọ̀nà tí wọ́n fi ń táyà àlà níbi tí ànábì òun ní gbé ànábì sí tí ò tó ẹlòmíràn wa ni kí lànábì ò tó àwọn kankan ò tó ẹ má jàgbé níbẹ̀. nígbà tó bá wọ́n ló láyé lọ́lọ́run ẹ dákun kí fi ń jọ́ kò sí nǹkan kan máa ló bá yẹ pé anábì ló láyé ló lọ́run inú jẹ́ òní bàjẹ́ òní ó máa dictate fún ara rẹ̀ bí ní ó sì máa dùn. bá a ti ń rawọ́ pé èmi náà fẹ́ báyìí lànàbì náà rawọ́ o bó ti jẹ́ pé wá wù ní nfa wa náà bó bá wù ní nfa nàbì náà. àbí ta ló wù kọ́mọ rẹ kọ́mọ tó bí lójú ẹ̀ kó kú kú ẹnìkan láyé lànàbì ti sunkún ta ló wù kọ́mọ tí ọmọ ọmọ rẹ̀ fún wa kọ́mọ kú lójú ẹyẹ kò wù àjẹpẹ́ ọlá sánmà àtọ́lá alẹ̀ kò sí lọ́wọ́ ànábì náà ọwọ́ náà lọ́wọ́ àwọn olúwa ni yakhluqu ma yasha lára ọlá tó ń lò lábẹ́ sánmà àti lẹ́lẹ̀ ní tó bá wù wọn lọ́n lọ́n da ẹnì kan ò sí lé bí òun pé mo ṣe ẹ̀ lé bí pé mo ṣe dá yìí yakhluqu ma yasha ní tó bá wù lọ́ dá ní dáradà ní dáradà àwọn ọmọ bẹ́ẹ̀ bá rí àwọn ayé tó lu ajá lónìí ó jẹ́ ká máa pọ́ lọ́n sórí fún wa púpọ̀ ẹnìkan pósìtì kí nìkan jó ní sórí social media ọmọ tó lójú mẹ́ta ìkan bẹ láàrin yàyẹn gbogbo mẹ́ta ní ìzẹ́pọ̀ yakhluqu man yasha nítorí wúlò dáhùn. ṣé pé èyí yóò yà máa dúpẹ́ bọ́ lọ kéèyàn máa rò pé kálẹ̀ mi lọ́wọ́ àwọn abúlé lẹ́yìn ọwọ́ àjùsọ mi kọ́. yakhluqu man yasha ní tó bá wù ní ń dá nínú ẹ̀dá wọ́n lọ bí ọmọ kan náà níbi ọ̀kan kan àárín eré tiẹ̀ báyìí ó dàbí ojú ni ẹ wá rí ìbò àdákàrí ní mẹ́mẹ́ àdákàrí ọkùnrin tí fi ń tọ̀ ẹni bẹ́ẹ̀ wájú tiẹ̀ báyìí ẹ wá bẹ́ẹ̀ tiẹ̀ tóbi ni yakhluqu man yasha ọlọ́run ti sọ fún alùpùpù nínú olóhùn ọlọ́run ọba òun máa ń dán tó bá wù ú ni wọ́n ń tẹ̀síwájú ó lára ọlọ́run tóun ń lò tẹ́nìkan ò lè bí òun bóun ṣe ń lò ó òun yahabu yahabu ìtumọ̀ rẹ̀ kéèyàn táyàn lọ́rẹ̀ kéèyàn ó fún ó ní ẹni tó bá wu òun ọlọ́run máa fún lóbìnrin aṣọ obìnrin aṣọ obìnrin ló máa bí wọn á fún lóko bàbá abigail kò sí ọgbọ́n tó lè dá obìnrin náà ni kọ́nà bó torí ẹ̀ tọ́lọ́kùnrin obìnrin kan ti kó lé ọkọ gbogbo ọmọ tó bí pápátá mẹ́ẹ̀ẹ́dógún ni ọkùnrin ni bó bá lọ fẹ́ èyí tó kù lóbìnrin tí ó bí ọ̀dọ̀ rẹ̀ lóbi sí ọlọ́run bá ní bí méjèèjì di nínú àsun obìnrin ni mo fún ọ ọ lẹ́jọ́gbọ́n sí i. ẹ wá wo nísìnyí àwọn kan bẹ tọ́lọ̀ wọn ò fún o ẹni tọ́lọ̀ wọn abúlé àti obìnrin ló tún máa bínú. tí wàá tó ẹlòmíì ìyàwó rẹ di mẹ́rin yàrá ẹ lónìí kò sí ti ń wá. ọkùnrin wa ìwọ̀n àròlé ànábì ni gbogbo àwọn àkídà burúkú báyìí ẹjákọjá adékúlé tú lóbìnrin bẹ́ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ bá mọ̀ obìnrin ọmọ tó dá láyé obìnrin wàláhì bí bá dogbó tán obì lókù ìyàwó ọmọ rẹ lọ́kùnrin díẹ̀ ni ó ṣe ìwọ ti gbabi iṣẹ́ lọ àwọn kankan ń bẹ jẹ́ pé iṣẹ́ obìnrin ni ká tọ́jú yẹn ká ṣe gbogbo yẹn ká má kórira nígbà tí ìyàwó bá darúgbó ti ṣe pé ìyàwó rẹ jòkó ti kó mọ tọ́jú ìyàwó rẹ yóò mọ sànńdì ni ẹ dákòtò ọlọ́run gbogbo lọ́mọ o èyí tọ́nà bá fún ọ dúpẹ́ rántí àwọn kan tí ò fún o mọ́jú kí ni wọ́n bàjẹ́ o nígbà tí wọ́n sunkún bóyá àsọ̀bẹ ni wọ́n ń bì ṣèbí ẹ̀ ní àléyàn ń tẹ́ ọ pé ààrẹ tó jẹ́ kí ọlọ́run ò tẹ́ ẹ fẹ́mi náà lọ́mọ kí n tẹ́ ẹ lóyún lónìí kó sì tó alẹ̀ lónìí kó wà nínú ètò èmi náà lóyún rí olùwà náírà tó máa ń dá ẹni tó bá wù ú àsun obìnrin lọ́mọ fún un ẹlòmíì sì ré àsun ọkùnrin lọ́mọ fún un kò sọ́pá tó lè dá sí i àti ẹ̀ máa ń sunkún obìnrin náà ẹ̀yìn òkú ẹ̀ máa ń sunkún obìnrin ẹ̀ka wọlé nìkan ló mọ́tò nípa wọ́n sì ń kọ́ ọ lẹ́kọ̀ọ́ ìyàwó rẹ̀ bímọ kí ló dún ṣẹ̀fẹ̀ láti bóyá obìnrin tó bí ni ọkùnrin ègé aláhàbà kẹbìrọ̀ ti ń pa nǹkan lẹ́kún lálẹ́nìkan jọ kan òun àtọ rẹ̀ jẹ́ wọlé ọ̀rẹ́ ti bímọ bí méjì mẹ́ta àwọn ọmọdé wa wọ́n ti lálàsẹ̀ ẹrú wọ́n ti dalẹ́rú ọ̀kan wá bẹ́ẹ̀ ti ń lu wọn ń lu wọn ẹ ti dalẹ́rú báyìí ọ̀rẹ́ ti bọ́sẹ̀ kọ́kẹ́ ṣe sọkún òfún òun ti ta lọ́fà ọlọ́run o tẹ fẹ́mi náà láwọn kan tí ó mọ̀ dalẹ́rú ẹ̀dá kùtù ọlọ́run ẹ jẹ́ àmọ́ bá ti máa sọ̀rọ̀ ìwọ tọ́lọ̀ bá ti fún èyí tó fún ọ náà dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọlásùn obìnrin fún ọ èyí tó bí ọ náà aṣọ ọkùnrin náà ní dúpẹ́ lọ́wọ́ rẹ̀ aláwọn kan ni ò fún olúwa ní lára ọlá tó ń máa ń lò lábẹ́ sánmà òun nu ọ olúwa ní lára ọlá tó ń máa ń lò lábẹ́ sánmà òun lórí ilẹ̀ ẹlòmíì òun apá méjì papọ̀ fún un àmọ̀fún lọ́kùnrin àmọ̀fún lóbìnrin èyí ló wù wá àbí ẹ gbàtọ́ ni wọ́n parí ọ̀rọ̀ rẹ̀ Allahu akbar kẹ́mi ọ̀ ó ní wàyé jẹ́ àlù máa yà ṣẹ́hu àkìmà ìwọ́tọ̀ bímọ má dààmú ara rẹ̀ mọ́ ẹnìkan kí ń dààmú rẹ̀ ìwọ́tọ̀ wọ́n mọ́ tọ́ tí ì rí ẹnìkan kí ń fi ọ́ olùwà ńlára ọlọ́run tóun máa ń lò lábẹ́ sánmà ẹni tó wá wù òun ọlọ́run ó wù níbẹ̀ ni mo ṣe lágàn kò síbi tẹ́lẹ̀ gbédé kò ní bí olúwa ní arọ láwọn nù ẹ agbọ́n tó sọ Allahu wa kabira ọlọ́ni wallahu alimun qadir látòkè ẹgbẹ́ wa bẹ́ẹ̀ ìwọ tó pàwọn obìnrin là ń fún àsun obìnrin là ń fún wọn mo mọ tí mo fún ọ èyí mo sì kádà rẹ bẹ́ẹ̀ tó bá pé mo jẹ́ ọmọ kọ̀ọ̀kan ní tètè fún ọ láti àṣẹ eléyìí ọdún pẹ́ ìfọ́pin ọkùnrin ló di ọ̀rọ̀ fẹ́ lómi lọ́rùn ọkùnrin ẹnìkan sì pèmí tán lè fi nínú ọmọkùnrin tó lọ́n fún un ayé tí ẹ gbọ́ lẹ́mìírin nítorí ọmọkùnrin tó lọ́n fún un. ìwọ tó lọ́n fún láti obìnrin ìwọ bá gbọ́rọ̀ eléyìí ni ọ dúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run pé ní hí àwọn afúnmi rẹ lẹ́yìn ọgbọ́n mo dúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run bá ọkùnrin ẹ dáadúró ná. nígbà tí yóò ọlọ́run ni mo mọ tí mo dá o tí ò yé wọ o àti pé lára tó gbọ́rọ̀ gbàgbọ́ ni pé kọ̀dí irun èmi ní pé gbogbo tó bá wù mí. ìwọ tó yẹ pé àsun ọkùnrin láti fún wọn tá a fún wọn ní nǹkan mi tí ò lábùlà àlímú kọ̀dí irun. wọ́n tá ń papọ̀ tá ń papọ̀ fún ọ ní màá fèrè kọ́ o èèyàn ni ẹlòmí àmọ́ adọ́gbọ́n tọ́lá kí àwòrán bímọ ṣe báyìí bó ni kò ṣe. ọlọ́run ti kọ́ lẹ́ni alimu qadir ọmọ tó fún wọn náà Allahu akbar wa yaj'alu man yasha'u aqima gbogbo ẹni tọ́lọ́ wọn ò fún lọ́mọ ọmọ di o àwọn ẹlòmíì ò dẹ́wọ̀n rí ọmọ ló tún dẹ́wọ̀n ààrẹ ni tó yẹ pé ojú ayé ẹ̀ báyìí ọmọ ló pa á olùwà sọ fún wa pé sí ọmọ tẹ́ ń wí yìí bó ti lọ́dọ̀ wọ ọlọ́run ọba ẹ̀bùn ni ẹ̀ ń tàbá fún abùnú ẹ̀ ń tàbá fún wọ́n náà dúpẹ́ ìdídà fi fún ọ ó nídìí àwọn afọ ní àkídà wọn ni kọ́lọ̀ wà nù ọ̀rọ̀ yorùbá náà yorùbá kan yorùbá kan ní yorùbá létí yorùbá kéwú wọn ni wọn létí láà àìlétí làwọn ọ̀dà ẹ dákun tọ́ lọ àwọn ọmọ yorùbá tọ́lọ̀ ń dá gbọ́ yorùbá dáadáa tọ́lọ̀ ẹ̀sìn sì yé wa dáadáa ẹ dákun ẹja sọ̀rọ̀ yorùbá sínú tíra àwọn ọ̀rọ̀ kan bẹ wọ̀lọ́ ìlàbí ẹ bá gbé báyìí ẹ bá sọ lábáwá bèdè ọ̀rọ̀ àná muhammad ni yorùbá ni yorùbá ni pé omi tí ẹ̀dá ò bá mu àkídà tó lágbára ni o àkídà tó lágbára ni o omi tí ẹ̀dá ò bá mu kò lè sàn kọjá ẹnu ẹ̀ nítorí léyìí ẹni tọ́lọ̀ bá fún kó mọ́ kó dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ bá ẹni tọ́lọ̀ ò fún kó náà dúpẹ́ àwọn afọ́wò ní tó bá yẹ kọ́ lọ́wọ́ bá lọ sí gbọ́ ibù fún wa ni tó bá sí gbọ́ ibù fún wa pé ẹni tọ́ ń tọrọ tọ́ rawọ́ lé tọ́ mú akẹ́kọ̀ọ́ fún àwọn afáà lówó yìí ha tó yẹ pé mo fún ọ ní pé bùtì ti ṣe fún ọ ní lafọdọ́nà lè wà ká èyí tí mo ṣe fún ọ tó ìtọ́ ọlọ́run òun lọ́ba ló wú ọ yúyún lọ. à ń gbà tó ọmọ ọmọ yóò bá òní èébé yóò ṣe mi ò ṣe ìjọba àfọlọ́wọ́n bá o ntọ́lọ́ nídòjú wa náà lọ kẹ́ ẹ gbà pé mi ní ń dára bẹ́ẹ̀ ìwọ tó bá wá fún dúpẹ́ ibi tá a fẹ́ lò náà ìwọ tó bá wá fún lò dáadáa. tìbá nǹkan láà fún yìí wọ́n wá fún oore ló ṣe fún ọ ó wá ní oore tí mo ṣe fún ọ báyìí ni ọ ṣe ni ọ ṣe òun ló fún ọ wá ní báyìí ni ọ o gbogbo bá fún ni ó mo fún ọ lọ́mọ ó tún wá ń dictate bọ́ọ̀sì lò fún ọ ìlú mo fún ọ lóbìnrin bọ́ọ̀sì ó wá dictate bọ́ọ̀sì ṣe àwọn obìnrin léyìí ọ lọ́kùnrin èyí tí wọ́n fi ṣe

alẹ́gbẹ̀ẹ́ àti bíi alikiyama la yukallimuhu Allahu yawma alikiyama ọlọ́run ní sọ̀rọ̀ sí ewu ńláńlá ni kọ́lọ́mọ sọ̀rọ̀ sí yàn wala yanzuru ilayhi kò sí kó sele pariwo tó ọlọ́run ní sí yọ ànúwò ẹ́ anabi ni ẹ̀hẹ́ wala yuzakki ọlọ́run sì ní fún wọn bí àṣìṣe rẹ̀ walahum adhabun ó ní kàyàmẹ́rin ní ó jẹ tani nínú wọn òun lẹni gbogbo ẹni tó máa rẹ tó lo jẹlẹ bàbà tí ó lò bá di yóò jẹ àrọ́dọ̀ lọ́wọ́ bá ṣé tí wọ́n sunkún tó lọ́wọ́ fún wọn sínú tí ó dọ̀rọ̀ fẹ́ lómi ọlọ́run abiọ́ abitóbi rẹ biọ́ gbogbo ẹtí ńláwọ́ ra ṣe pátápátá pé wọ́n máa a fi jòkóta jòkó lónìí àfi biọ́ o ọlọ́run máa ṣàfàdà wọn lú ọlọ́run dùn wọn lú ọlọ́run ọlọ́lá ìlàhílọ́lọ́ wasallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabihi الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وسلم أدب الله عليكم كي الله أوري أجين جاكم الله وصبع صفة نبو محمد جماعة ọ̀rọ̀tàn bára wa sọ wàsíyàtò lukumanu ibnihi lukumanu wá àti tí làánà fẹ́ pàkíyèsí ara sí o sáwà ń jòkó rẹ sáwà tóbi kàtẹ́ jòkó òbí ló ń gbọ́ wà sí <laughs> òbí mi gan sáńsẹ̀ wà sí fún ni àmọ́ ká tó wá gbọ́ bẹ́ẹ̀ làwọn agbá mọ̀ pé bọ́mọ ti ríre o bọ́mọ ti ríre o àwọn kan wá wọn ò rí ìwọ tọ́lọ̀ wá fún ọlọ́run fún lásán ó tún wá dictate fún ọ lórí ẹ̀ ìbúwọ̀ lọ́wọ́ ìbúwọ̀ lọ́ bẹ̀rẹ̀ ìbúwọ̀ lọ́ fẹ́yàwó ọ̀tọ̀ ògbóni jẹba wọn o bọ́lá wọn ṣe bí ọ́ bí ọ́ ṣe kírun tó o bá kí bí ó ṣe bí ọ́ bí ọ́ ṣe gbàwẹ̀ nígbà tó gbà wàllá ẹ̀fẹ́ ni ó bí ọ́ tó o bá fi ọmọ rẹ lórí ẹ̀sìn Islam irú àwọn ẹ̀kọ́ tó yẹ kọ́ kọ́ máa rẹ tó o bá kọ́ wọn bẹ́ẹ̀ ni ó bí ọ́ o màá sọ pé èmi tètè mi náà ẹ̀yin lẹ́kù mọ́lọ́kù wọ́n lọ́ọ́ tiẹ̀ bá dijá lè kíyàmá àwọn àwọn ò ní lọ ẹ̀yin lẹ́kọ́ alẹ́ sìn ọ̀daràn náà ẹ̀wà ọmọ yìí eréṣiṣi okọ ọlọ́run pè wọ́n nínú Al-Qur'an kẹrì ọlọ́run ẹ̀rọ ọmọ ọ̀sọ́ ni wọ́n kí ló pé ọ̀sọ́ tá a fi ń ṣe fáàrí bí property wa bí mọ́tò bí ilé ọmọ ti rí nù ọmọ mi ń bẹ ọ̀sọ́ lè jẹ́ fún bí ẹ̀ òbí ò ní jẹ́ ọ̀sọ́ fún bí rẹ o ọmọ tó jọ́sọ̀ fún ọmọ tó tẹ́ tọ́ka sí fọ́mọ rèé ọmọ dáadáa nù ọ̀sọ́ dáadáa nù ẹlòmíì ọmọ ìbá kọjá wájú ọmọ ìbá kọjá wájú rẹ̀ títí ń bọ̀ rẹ̀ sọ̀rọ̀ ọmọ ni kò lé ní ọ kí ọ̀rẹ́ mi kò lé wíbẹ̀ o kò lé ní ọ kí ọmọ rẹ ọmọ rẹ mọ̀nùfà kò lè tọ́ka rẹ̀ yóò kẹ́lẹ́ kọ́ ọmọ kọjá náà nípa kò ní jẹ́ kó kí wọn. torí ó lé ní ní ọ ọmọ rẹ mọ̀ rẹ ọmọ wo wọ́n ah! kọ́ lù níjọ́ ní tiẹ̀ ń lu àgbàlagbà káàkiri ebi ebi ebi ebi bọ́ọ̀ ti tọ́nu ọmọ tiẹ̀ ń lu àgbàlagbà káàkiri ni. àwọn ọmọ wa mẹ́tàlí kan jẹ́ ọ̀ṣọ́ dáadáa fún wa o. olúwa ní alimahlu walbanun zinatul hayati dunya. ẹ̀rí bá gbowó ṣe gán lọ́mọ jẹ́. àmì ìtọ́ yẹ kọ́ ọ rí mọ́ kọ́dà bàbá fún ọ. walbaqiyatu salihat. ẹ̀sìn ọlọ́run ni ó ṣẹ́kù ẹ̀sìn ọlọ́run ni ó ṣẹ́kù èyí tẹ̀ máa ń sọ kó tàbá fún wa nù pé àwọn fún mi lẹ́sìn kí ló dé ọlọ́run fún máa sunkún ẹ̀ pé kí ló dé wàhálà ẹ̀sìn òye mi ni à ẹ̀sìn òye ọ wàhálà àwọn nìkan sí ọ gbàtàyé abáyé ti rí nù èyí tó ń fi sàdúrà fọkọ́lọ́ ojú yí ọ àwọn ìbẹ̀rẹ̀ wọn sọ pé wọn ò bímọ náà ni wọ́n ti kanu rẹ̀ nítorí ìfànà fún ọlọ́run ọlọ́run ò mọ́tàbà tọ́jú àwọn ọmọ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ní sẹ́rẹ́ àwọn ọmọ tá a fún yín náà ọmọ yìí wọ́n lè jọ́ta fún yín ìwọ ọlọ́mọ bọ́ ṣe tẹ́ ní ọmọ rẹ bí o sì ní jọ́ta ọmọ jọ́ta kó bí mi láyé àtàlìkíyàmá olúwa pọ̀ láyé lónìí wa là ń sọ àwọn ọmọ wa gbogbo ẹni tó fẹ́ kọ́ mọ òun ó jọ́ta kó kàn kọ́ ní bí ó ti lu ayé lásán kó má kọ́ ní tàlìkìyàmà wàláyé ọ̀tá ẹ láyé ẹ sì jọba lálìkìyàmà àwọn ọmọ kan bẹ wọn di lálìkìyàmà wọn ni ọlọ́run bàbá yìí ò lìjẹ́ náà àní ní wọ̀ nǹkan tó ṣe fún wa ni pé ọlọ́run àwọn báwa dọ́bù ìyá wọn ẹ ọmọ nufa ìyá ọlọ́run láyé sí ya police station ọmọ sọ fún wọn ọlọ́run àwọn àpáwọn di ìyá lónìí àmọ́ tí bàbá yá ti yá yìí báwa dọ́bù rẹ̀ ọlọ́run ni wàlẹ̀ kó lè dẹ̀ mo gbọ́n tó wí ń dọ́bù láhìláhìlá ọlọ́run sì gbàdúrà bá náà ń sì dọ́bù wọn lónìí náà ẹ̀yọ́ ọmọ ìyá yìí ń dọ́bù rẹ̀ gbogbo ẹni tó ọmọ bá jọ́ta fún láyé àtàlìkìyàmà ewu ni o àmọ́ ọ̀nà tọ́mọ òfin ní jọ́ta ìláyé àtàlìkìyàmà ẹ fẹsẹ̀ wọn lé ẹ̀sìn ọlọ́run àbí ọlọ́run ọba lẹ́kẹ́ ọlá gbogbo tó fún wa lọ́mọ mọ́sàkí náà alùbáríkà ọlọ́run alùbáríkà ọlọ́run ló mà èyí táwọn bá ń gbówó rẹ̀ ẹ wàláì alẹ́bí ni alùbáríkà tún mi nàlá àwọn àfa wọn sí ìjòkó tí wọ́n jòkó wọ́n tún gbó alùbáríkà ìbí ọmọ dásà kan wàláì gbogbo ẹ̀ tá ti gbarú lọ́wọ́ yín ẹ lọ́ bá wọn àfa ọ ọlọ́run ẹ̀ ń tẹ́ ta fún wa fake news kí ló dé ìbá sanwó jọ náà tó lẹ́ ẹni ẹni kan san wà lùbáríkà wọ́n ti san ntẹ́ ẹni tẹ̀ ń ta. àwọn ẹni kan sọ pé ọmọ gọ̀ ọmọ ìgbàdà wa gọ̀ gbogbo owó tó bá bímọ obìnrin tí wọ́n ṣòkòtò lọ́ba àfa àfa owó ta sanjọ́ kìíní àná ọmọ ìpadà gbọ́ kí ló dé ń yàtọ̀ ni kò yàtọ̀ àlóbìnrin yóò wọ ṣòkòtò àwọn àṣọ fọkàn ní gbọ́. ọmọ mi náà ti ń bẹ ṣòkòtò rẹ̀ ó ní bẹ́rìtì fa èbó tó ń ràn wọ́n fàyè bẹ́rìtì sí tẹ́lọ̀ tó rán wọ́n fọkùn sí òun sì yọ kúrò fún rẹ̀ ló yọ ọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ di wọ́n á kẹtẹ́ náà báyìí kó padà gọ̀ àlùbáríkà ọlọ́ọ̀lọ́mà ọ̀láì kọ́ mo lówó níta àti àlùbáríkà nù kẹ́ni ọmọ yìí ní àlùbáríkà kí ló dé ẹ̀wọlé tó kọ́ ni àlẹ́bí wa àlùbáríkà nù wàláì ọmọ tó lálùbáríkà ọmọ tó gbọ́ tiẹ̀ lórí ẹ̀sìn ọlọ́run tó fi lé ọmọ àlùbáríkà nù kọ́dà bí òun lówó fún ọ kódà bí ò rówó fún ọ kódà bí ò kọ́lé fún ọ àmọ́ bọ́ọ̀ ti ń wí bọ́ọ̀ ti ń tarí ẹ̀ sọ́nà tọ́lọ́n pé mo ti fẹ́ pọ̀ rírè tọ́lọ́n ta nẹ́bí yìí ti ń tẹ̀lé ọmọ alábàríkà nù mọ́sá fi àwọn alábàríkà ọlọ́run alàlá ilàhílọ́lọ́ wasalọ́lọ́hu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahabi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh الله أشهد الله أشهد أشهد